lórí ètò wa ètò yín ètò bó ṣe ń lọ mú kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé ojúrànràn nìfẹ́ ọ̀tọ̀ ní ìfẹ́ abẹ̀bẹ̀ ọ̀tọ̀ ní ìfẹ́ ẹná bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ní ìfẹ́ omi ṣùgbọ́n a rí i wípé ìfẹ́ omi ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní sí wa ọlọ́run ò ní fẹ̀yìn náà sílẹ̀ àkòrí tí a ò yànnàná ní dédé àsìkò yìí ni dídẹ́kun rírìn fọmọlúàbí tí a bá wòye tá a wà yíká wa tá a wo kí ló ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà a ó rí i pé ètò ààbò ò péye ètò ìṣọ́ ò péye ọwọ́ ọlọ́run ni gbogbo wa wà kí ló wá tún ṣèwọ bàbá baálé ilé tó ń rìn láàdì nítorí ọtí mímu ẹlòmíín rìn láàdì ó ń rìn lóru nítorí obìnrin wíwá ẹlòmíràn láàjì láti máa ṣe iṣẹ́ tí ò dára à ń fi àsìkò yìí pé àrò àtọ̀dọ̀ fi inú gbogbo àwa ọmọ odù tó dáwà tí í ṣe ọmọ Odùduwà ìdàkùmọ̀ kì í rìn dé ọ̀sán ẹni tá a bí ire kan kì í rìn rú ìwọ bàbá tó ń rìn láàjì látara ọtí mímu tó ń ṣubú kiri tó o bá ṣubú tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bá gbá ẹ ń kọ́ níbi tó o bá ti fẹ́ kọjá lópòópónà tẹ́sẹ̀ ẹ bá yẹ̀gẹ̀rẹ̀ nítorí tó o ti mu tọkọ bá gba ẹ ń kọ gbogbo wọn tí òun wá obìnrin lọ láàjìyàn bí lóru tí ìṣe tó o lè fojú mama ṣe ìjẹ́ṣẹ́ rẹ ló wà lọ́wọ́ ẹbí ó bí àsìkò yìí pé àrùn àtọ̀rọ̀ fi inú gbogbo wa ẹ ẹ jẹ́ ká dẹ́kun rírìn láàjì elédùà tó ṣẹ̀dá wa ó ṣẹ̀dá oníranran ẹ̀dá sórílẹ̀ ayé àwọn kan ni wọ́n ní òwúrọ̀ ọ̀nà lọ̀sán ìyẹn àwa ènìyàn àti apá kan nínú alẹ́ àjìn àwọn kan náà ní gbogbo ẹni tó bá rìn níbẹ̀ ó rìn nínú ewu ni mo fàsìkò yìí súre fún gbogbo wa jákèjádò àgbáyé wípé ọlọ́run ò ní jẹ́ kábùrìnbùrìn kẹsẹ̀ mú ọlọ́run ò ní jẹ́ kí a fẹ̀yìn lélẹ̀ níbi èrè tí ò nídìí a ò ní rí jù báyìí lọ lónìí gbogbo àwa òbí tí à ń rinú rìn bẹ́ẹ̀ kí la fẹ́ sọ fún àwọn tí a ṣẹ̀ ń bí yìí ọmọ odò tó dáwà tó ń rìn tó mutí lóru tó ń wá obìnrin láti ẹ ẹ̀ ká fìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ ká fìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ ètò bó ṣe ń lọ kárí ayé ni ká fìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ bó ṣe ń lọ ó lọ kò dúró ìrẹ́lẹ̀ má dúró kó má bàa pẹ́ tọ̀pẹ́ omi tó dúró ó domi adágún òkú kan ló ń gbé fẹ́yìn tẹ́ ẹ fẹ́ pè wá fún ìpolówó ọjà bí ìṣe ìgbọ̀wọ́ ètò wa àbí fún onírànran àmọ̀ràn ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òdo ẹ̀jọ òdo ẹ̀fà àrún ẹ̀sán ẹ̀jọ òdo àrún ẹ̀fà àti ẹ̀fà tí a mọ̀ sí zero eight zero six five nine eight zero five double six a ó tún máa pàdéra ẹ máa yọ̀.